بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلى جميع الأنبياء والمرسلين وعلى كل من سار على نهجه إلى يوم الدين وبعد قال تعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرهاب إن الله كان عليكم رقيبا ثم أما بعد فيا أيها المؤمنون تعالوا لنتدبر عن آيات الصحابي الجليل عبد الله بن مسعود رضي الله عنه وعن أصحاب النبي صلى الله عليه وسلم أجمعين وعبد الله بن مسعود والكني أبا عبد الرحمن أم أمه عبد أسلم قبل دخول رسول الله صلى الله عليه وسلم دار الأرقم ويقال كان ثالثا بالإسلام وآجر إلى الحبشة الهجرتين وشهد بدرا والمشاهد كلها وكان صائد سر رسول الله صلى الله عليه وسلم ووزاده وسواكه ونعليه وطعيره وطعيره في سفر فكان يشبه النبي صلى الله عليه وسلم بأله ودله وسمته فكان أجود الناس ثوبا ومن أطيب الناس ريحا وولى قضاء الكوفة وبيت المال لعمر رضي الله عنه وعن زر بن هبيل عن عبد الله بن مسعود رضي الله عنهم اجمعين قال كنت غلاما جافئا ارعى غنما لعقبه بن ابي معين ابي معين فجاء النبي صلى الله عليه وسلم وابو بكر فقال يا غلام هل عندك من لبن تسقينا فقلت اني مهتما ولست ساقيكما فقال النبي صلى الله عليه وسلم لم فقال النبي صلى الله عليه وسلم آه هل عندك غير ما أو غير آ لم ينسى لي الفال قلت نعم فأعطيتهما بها فأدخلها آه النبي صلى الله عليه وسلم ومسأ درعا ودعا فحفل درعا ثم أتاه أبو بكر من صخرة منقيرة فاحتلب بها فشرب أبو بكر ثم شرب ثم قال لفريد أقلت فقالت قال فأتيت بعد ذلك فقلت علمني من هذا القول قال إنك غلام مؤلم فأخذ من في فأخذت من في سبعين سورة لا ينازعني فيها أحد أخرجه الإمام أحمد وبادئ عند الإمام البخاري أبي القرآن وبواسطة lọ́dọ̀ ìṣùgbọ́ni ẹ̀kọ́ ẹni ẹgbẹ́ àwa bẹ̀rẹ̀ ìbánisọ̀rọ̀ wa ti ní pẹ̀lú orúkọ ọlọ́run ọba ọba àjọkẹ́ ayé tí ò sẹ́ni tó lè bọ́ níbi ìkẹ́ rẹ̀ kó tẹ̀ kó fẹ́ tiẹ̀ ti sakọ kò ṣeé ṣe òpó òun tó tán òun ò nídìí pé ọlọ́run kò ṣeé ṣe àtẹni tó ń sìn àtẹni tó ń ṣẹ̀ gbogbo wa náà láàjọ máa lo ìtẹ́ rẹ̀ láyé ṣùgbọ́n tó bá ti jẹ́ ọgbẹ́ni àlìkìyàmà ẹni tó bá ti ti ẹnìkan ní ó sí ìkẹ́ náà àwọn ọkọ rẹ̀ ti fi ń jẹ́ àwọn nǹkan wọ̀nyí àfi bẹ̀rẹ̀ bá ní sọ̀rọ̀ wa tẹ̀lé gbogbo ọpẹ́ tọ́lá wọn bá ní ṣe o á yin àwa ni olùrànlọ́wọ́ àwa ni aláforíjìn bákan náà òun náà là ń wá ní olùsàmọ̀nà wa òun náà là ń nígbàgbọ́ sí òun láti gbára lé bákan náà ń sẹ́rí àwọn àṣìṣe wa sọ́dọ̀ rẹ̀ àwọn àní olùsọ ní gbogbo àwọn aburú etí òda nínú ròyìnròyìn ẹ̀mí wa ẹ̀tọ́ náà ọba ìbáfi mọ̀nà ni ó mọ̀nà ní tó bá ti sọnù kò sẹ́ni tó fi mọ̀nà láéláé àwọn akẹ́rì kọ́ ọ̀ka soso náà nínú gbogbo sẹ́ẹ̀ ọ̀ka soso ni nínú ọlá ẹ̀ ọ̀ka ni nínú ìjẹ́ ọlọ́wọ́ ọba bákan náà bàbá àmàmà dájú pa anabi wa muhammad òjíṣẹ́ rẹ̀ ní ẹrú rẹ̀ sì ní ṣe ìkẹ́kẹ́ kó mọ bá anabi náà kó mọ bá wọn sọ ábà rẹ̀ gbogbo àwọn arọmọdọ́mọ rẹ̀ gbogbo àwọn anabi ṣáájú àwọn dáadáa anabi náà tó fi kìyàmù. ọlọ́wọ́ bá àlejò wa sọ̀rọ̀ o ọlọ́ni òun ọlọ́run ọba tó ń rè yín òun ọlọ́run ọba tó ń tọ́ yín bọ̀ láti gbà sẹ́yìn òsì mọ̀ pé jẹ́ ọlọ́run tó wá dá wa padà sípìlẹ̀ pé tí ọba tó yí ọ pé òun lòún dá yín látara ẹ̀mí tí látara baba ńlá ti mú ìyá ńlá wa látara àwọn méjèèjì ọkùnrin tó láti di èèyàn tó pọ̀ báyìí lẹ́ni lẹ́yìn tó túmọ̀ sí wípé àti haúsá àti ibo àti yorùbá àti gbogbo ìran àyókù tí wọ́n kó sábẹ́ rẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà kátó wá jáde kó lórílẹ̀-èdè nàìjíríà kátó bọ́ sí orílẹ̀-èdè míì láfíríkà kátó kó láfíríkà kábọ́ sí asia kábò ní asia kábọ́ sí europe káwọn wá lọ gbogbo kọ́ńtínẹ̀tì tí ń bẹ ní nàìjíríà tí ń bẹ lórílẹ̀-èdè àgbáńlá yẹ́yẹ́yẹ́ a ikpe gbogbo wa ti ń gé yẹn o kò síbi tá a ti jáde tó ju ara baba wa nẹ́bí Adam lọ. ọlọ́wọ́ yìí wá ń júwe fún wa pé táwa náà ma bó o ṣe wà ma kó wa wo iṣẹ́ lè lára ẹnu tí wọn náà rẹ gbé màá náà nínú tí ń jẹ́ ẹ̀dẹ́ lára ẹnìkan ṣoṣo náà gbogbo wa ti jáde ọyẹ pọ̀ mọ́ ẹ pé sí ọlọ́run ni kátó wá sọ pé kàlíyà nìyẹn èyí tó wà níbi àyè àsìkò tó wà tó rí mọ nìyẹn àwọn nǹkan tó ti ṣáájú ńkọ́ tọ́lọ̀ ń tọ́ka sí fún wa ọlọ́run sì tún jẹ́ bá a tuntun lọ yìí náà kò tí ì tún sá sí jẹnẹrẹsẹ ilé ìta jẹnẹrẹsẹ mi tún ìrìn náà ni ṣe gbogbo wa pátá wá nì àti jáde. látara ẹ̀mí kan ṣoṣo òun náà ni ó ń gbogbo wa yìí tí gbogbo wa náà tó fi ń bíra wa ọlọ́wọ́ bá àlejò ọlá wa ń jù ara ẹ̀ fún wa látara eléyìí ó wá ń ká mọ̀ lábẹ́ ẹ̀ pé tó bá rí bẹ́ẹ̀ tẹ́ ẹ bá àwọn sẹ́yìn ẹ ọlọ́wọ́ ọba náà ẹ wọ níbẹ̀ wọn látara pé ká bá wá mọ iṣẹ́ tó ṣe á wà lè mọ̀ pé ọlọ́run ọba yìí kì í sọ ọba tó yẹ kó kéré lẹ́mìí ẹni kì í sọ ọba tó lè pa wá láti tẹ́ yẹ kéèyàn mọ wá sọ pé tòun lòun ó ṣe wọn ò ní ṣe tiẹ̀ kì í sọ ọba téèyàn máa rí bẹ́ẹ̀ kì í sọ ọba téèyàn máa kẹ́yìn sọ́rọ̀ ẹ ọba téèyàn máa gbogbo ara ṣe tiẹ̀ ọba téèyàn máa ń gbáyà téèyàn wárí ìdọ̀dọ̀ múni níwájú ẹ̀hún torí pé kí ni torí pé agbára rẹ̀ kọjá káfí wí agbára nkẹ́kẹ́ ọlọ́wọ́n ọba yìí dúró fún wa pé káàdì kẹ́ni kápáyàwó ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba yìí tó sọ fún wa pé òun ọlọ́wọ́n ọba yìí òun náà làwọn bẹ̀rẹ̀ wa nígbà bá dúdú mo fi ọlọ́wọ́n bẹ̀ ọ́ kọ́nà ká má jẹ́ kí okùn òbí kó já lọ́wọ́ wa ẹ̀wọ̀n náà bá lè fi ọlá. a ó rí wípé ó kọ́ sọ fún wa lókè yìí pé òun dá wa látara ẹ̀mí kan ṣoṣo àwọn àbá mu jáde ń bí pé okùn òbí tọ́nà ọba lè fi ọlá sọ. a ó pé èyí tó súnmọ́ wa jù ní ká máa pé ibi tá a ti jẹ́ ẹbí síra wa ìyẹn nìkan náà kọ̀ gbogbo ní tí ti ń jẹ́ ìrìn èèyàn náà kódà kó má jẹ́ mùsùlùmí ó ní ẹ̀tọ́ ìjẹ́ èèyàn tó gbọ́dọ̀ fún ẹ̀mí ò gbọ́dọ̀ kéré lójú rẹ kó wá òkè sèkíkèsì ń ṣe mùsùlùmí kó wá lẹ́tọ̀ọ́ tó fẹ́ gbà lọ́wọ́ rẹ kó má fún un kó ní ojúṣe náà kó ṣe pẹ̀lú ẹ̀ kó má fún ọlọ́run fẹ́ ká mọ̀ yìí pé ìjẹ́ ẹbí ó pàtàkì ó so má ọ̀rọ̀ tí ń bá bọ̀ yìí pé ká páyà okùn bí ká mẹ́jọ kọjá lọ́wọ́ wa. ọlọ́wọ́n bá yìí pẹ̀lú àwọn ajẹ́pẹ́ wáyé pé òun ọlọ́wọ́n bá yìí gbogbo tó kálukú wá ń ṣe o òun sì rí wa tó o sì ń sọ tó o wa lẹ́yìn eléyìí ẹ̀yin olùkọ́ ọlọ́wọ́n bá gbọ́ lódodo ẹ̀yà àjájọ yiri ọ̀rọ̀ ìtàgbésí ayé àbá wa ọ̀kan náà àwọn àbá wa Abdullahi kí àwọn ni wọ́n gbajúmọ̀ sí pé wọ́n máa ń pè wọ́n ní baba abdulrahman ìyá wọn wọ́n sì máa ń pè ya wọn ní wọ́n muhammed baba abdullahi bin Mas'ud yìí wọ́n ti gba islam ṣáájú bí orúkọ àyè kan tó yẹ kó orúkọ arákùnrin kan ni nínú àwọn tóun náà jẹ́ ọ̀kan náà tóun náà padà tóun náà gba islam tí a máa sọ pé Darul Harqam eléyàwó ọmọ alẹ́ pé wọ́n Darul Harqam ntọ́pọ̀lọpọ̀ ẹlòmí máa rò ní pé báyà àbí Madina rárá dáàrò làhárùkọ̀m Mẹ́kà náà ni dáàrò làhárùkọ̀m ibẹ̀ lànàbí tí kọ́kọ́ máa ń lọ jòkólẹ̀ títí máa ń lọ lè kọ́ àwọn kọ̀ọ̀kan máa bẹ́sẹ̀ gba Islam títí wọn lọ lè kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ní gẹ́gẹ́ ibi wọn máa lọ péjọ sí nìyẹn òun náà ń pè ní dáàrò làhárùkọ̀m wọ́n á jẹ́ pé wáyé pé ibẹ̀ ni àbáwa Abdulrahman Abdullahi bin Mas'ud ó ti gba Islam ṣáájú ká nẹ́bí o tó máa bẹ̀rẹ̀ sí máa lọ Darul Harqam láti máa lọ nípa àwọn èèyàn eléyìí bẹ́ẹ̀ júwe fún wa yìí pé àbáwá Abdullahi bin gba Islam lákọ́kọ́ náà ni àbáwá Abdullahi bin Mas'ud wà. kódà wọ́n wa a fẹ́ máa kà á ní ẹni táwa máa kà á ní ẹni èjì ẹ̀ta wọ́n ti pé wáyé sábà abdullahi ibn Mas'ud yìí ó jẹ́ kan náà tó ṣe sí ìlú Abasha tá a mọ̀ sí Ethiopia lẹ́nìí ìjírá méjèèjì tí àwọn mùsùlùmí kọ́kọ́ ṣe nígbà tí ìnira mú wọn nílùú abdullahi méjì náà lọ́ba mẹ́ kódà abdullahi ọba àjà ogun ìyìnká tó sọ fún gbogbogbò tá nẹ́bi lọ pátá abdullahi lọ́ba abúlé Mas'ud náà lọ́ba àwọn patisẹ́tì mẹ́. àbáni ẹsẹ tọ́wọ́ akẹ́kẹ́ pé wọ́n kọjá kọ bádì ṣé bá ara gbogbo àwọn ogun náà lòun náà wà wọ́n ti ká mọ̀ pé àwọn kankan kan bẹ tó pàtàkì tá ànábì sọ nípa bádàrú. gbogbo àwọn tó ja ogun bádàrú ànábì sọ àwọn ọ̀rọ̀ kan nípa wọn wọ́n á fẹ́ ká mọ̀ pé ìpàtàkì ọ̀rọ̀ yẹn náà ọkà àbáwá abdullahi abunu masoudi náà sínú wọn àkọ́kọ́ ti bádàrú síwájú pé ọjà ogun bádàrú ẹ bá àmà gbẹ tó bá ja ogun bádàrú dánábì sọ nípa wọn pé gbogbo ẹni bá ti ja ogun bá dà ló ti láforíjì ọlọ́run gbogbo ẹni tó bá ja ogun bá dà ló ti rí yọnu ọlọ́run yọnu ọlọ́run bá ti jẹ́ tiẹ̀ bákan náà wọ́n tún wá tún yí àmọ̀ yìí pé kí ṣe bá dàgbé kan lọ́jà ní ogun gbogbo àwọn ogun yòókù náà lọ́ba patisipéètì mẹ́ẹ̀. àbá Abdullahi bin Mas'ud wọ́n jẹ́ ẹnìkan tó ṣe yí pé bẹ́ẹ̀ bá fẹ́ máa sírí ànábì sallallahu alaihi wasallam ọwọ́ àfàwà abdullahi bin Mas'ud ọjọ́ kàmínà tó ṣe pé wọ́n máa pè ní sírù nàbí sírù rasulillahi sallallahu alaihi wasallam gbogbo ń tọ́jú àṣírí ànábì bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ nínú àwọn táwọn sàlàyé wọ̀nyí àwọn ẹ̀kọ́ wo la fẹ́ mú bẹ́ẹ̀ nínú tá a fẹ́ mú bẹ́ẹ̀ ni wípé àwọn sọ̀ọ́bà wọ̀nyí gbogbo àwọn kátà ń sàlàyé nípa wọn ká lè mọ̀ wípé àwọn lẹni rè ṣáájú tí ọlọ́wọ́ bá lè fi ọlá tó ní ká ànábì òfin yìí lẹ̀ fún. irú ìyàwó ni wọ́n wá jẹ́ ẹni tí wọ́n ròyìn pé sírò nàbí yìí ni tó wá fẹ́ pọ̀ nípa àti ànábì ọwọ́ rẹ̀ lọ́wọ́ ẹni tí wọ́n bà sírí sí lọ́wọ́ irú ìyàwó ni ìtàfẹ́mú náà ìtàfẹ́mú bẹ́ẹ̀ nìyẹn ẹni tí wọ́n sọ ipá sírí yàn bẹ lọ́wọ́ rẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ èèyàn rẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ ẹni téèyàn lè fọkàn tán. ebe wọn kan là ń gbọ́ wọn nì sẹ́pẹ́ ẹni wọ́n fọkàn sí náà ni ó sì fi pọ́ìsì tó ń jẹ fún wọn ẹni wọ́n fọkàn náà ni ó fi pọ́ìsì sí tí wọ́n mu òun náà ni wọ́n lọ rí pé dákun àríkó wọn náà ló lè ṣe é lásìkò tá a wí yìí àwọn wọ̀nyí náà wọ́n lọ lè bá wa pẹ̀lú oríṣiríṣi ọ̀rọ̀ wọ́n lọ nípa àníṣẹ́ ànábì wọn àfẹ́ kó ṣe ti ṣe yẹn má gbogbo yẹn kú lẹ́yìn rẹ̀ tòun ti bẹ́ẹ̀ ń kọ́ àwọn yìí dúró ṣinṣin lórí kíni lórí kí islam tí wọ́n ń ṣe bálabàla lónìí o tí wọ́n ń ṣe yamayama lónìí o tí wọ́n ń ṣe bó ti wọ̀ ọ́ tí ẹ pé fẹ́ẹ́nù rẹ ló fi ń ṣe kó lè sẹ́kù àwọn yìí ń ṣe tọkàn tọkàn tìnira tìnira tí islam ti àwa dé bá lé ní ìkólè bá sẹ́kù. àbá Abdullahi bin Mas'ud wọ́n jẹ́ ká mọ̀ yìí pé kódà bẹ́ẹ̀ bá fẹ́ wá báwo ni orí rúrú ànábì sallallahu alaihi wasallam ẹ̀rí nínú àwọn tó tọ́ka sí yẹn lọ́tọ̀ nínú àwọn àzírí ànábì ni. jama tá a bá wo àwọn nǹkan wọ̀nyẹn á rí fún nǹkan tó àwọn nǹkan tó yẹ kéèyàn kíyèsí ni nígbà tá a bá ní orí rúrú nǹkan tó yẹ ó kì bọ ẹnu tẹ pẹbi tí pọ́ìsì ti lè sáré mú yẹn tó lè sára nìyẹn lára jù òun náà nìkan tó bá kan orí ahọ́n

kódà bá anabi bá wà ní ìrìn àjò gbogbo ìrìn àjò tá anabi bá lọ gbogbo mara tá anabi bá fẹsẹ̀ àwọn abdullahi ibn Mas'ud ni mo wá pẹ̀lú ẹ̀ abẹ́rẹ́ nǹkan bá anabi bá fẹ́ lọ ṣe gá nínú gbó ẹ̀rí nígbà náà àfa abdullahi ibn Mas'ud ó tẹ̀lé yóò wá dúró láyè kan yóò bá anabi mú nǹkan tá anabi èsì mara yóò bá mú lọ́wọ́ à ṣé báwo ni màá bá a lọ gbogbo gbà à ọlọ́run kẹ́lọ́ dákun tọ́ka rẹ̀ bá ti fẹ́ lọ ká gbó fún wa subhanallah. gbogbo àwọn àwọn yẹn bẹ́ẹ̀ gbà náà tí wọ́n ń tó ànábì káàkiri ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ àwọn yìí dúró ti ànábì wọ́n dúró ti sọ ẹlọ́run látara ànábì ìkẹ́ ọlọ́run lọ́wọ́ sọ̀rọ̀ bá wọn. wọ́n sọ kankan nípa àbá Abdullahi bin Mas'ud wọ́n ti ká àbá Abdullahi kọ́dà nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣesí tóbi jọ ànẹ́bì púpọ̀ àbá Abdullahi bin Mas'ud wọ́n tún wá dé ká mẹ́yìn bàbá Abdullahi bin Mas'ud ó jẹ́ ẹni tó ṣe wípé kéèrè dọ̀tí akọ rẹ̀ máa jágbe sí ma kódà àwọn àmì tó mú wáyé pé nínú ìtumọ̀ rẹ̀ ni wípé níbi tó ní akọ tí máa wọ kọ́kọ́ dáadé a tún máa fi akọ kọrin báwọn èèyàn ń wọ́n níbo làwọn kan ti wá rí wọn mú nínú àwọn kan nínú àwọn mùsùlùmí tí wọ́n ní bí ọ̀sán àti jàlámẹ́ ẹ̀yọ̀ kan kò ń kọ́ ọmọ wọ̀ káàkiri iye ọ̀nà tó bá ti ká iye ọ̀nà olóòtú gbalada níbo wọ́n ti rí inú inú ẹni onímọ̀ tí wọ́n ti máa tọ́ka sí ní àbá àbílẹ̀ àbúrò mọ̀tìrì wà wíwẹ́lẹ́ ti rí àbá àbílẹ̀ àbúrò mọ̀tìrì yẹn ti ọ̀bù àbá àbílẹ̀ àbúrò mọ̀tìrì yẹn ti ẹni tí èèyàn ó rí sí kódà wọ́n ròyìn rẹ̀ yí pé nínú ẹni tó ṣe wípé tẹ́ ẹ bá jòkó òórùn ara rẹ̀ ó fẹ́ máa tún gbọ́ ni kìsẹ̀ tó máa wá sáyé pé á ìyàwó máa yìí rárá ó fẹ́ máa tún òórùn ara rẹ̀ gbọ́ wípé òórùn dáadáa séyìn tó dáa tí ó sẹ́ni tí wọ́n sẹ́ ọ̀kan ó gbọ́dọ̀ jẹ́ni tí ń wọ aṣọ tó dà eléyìí ò túmọ̀ sí wípé kò sí bẹ́ẹ̀ lọ́wọ́ lọ́wọ́ lọ́pàá tó ẹ bá aṣọ tí yẹn ń wọ̀ ọ̀hún ọba ti jẹ́ ọ̀nà àláàlì tí ìbá yẹ kó ọba ti lọ lè wá lọ́nà tó tọ̀ àwọn táwa ń sọ yìí ìwà wọ aṣọ náà kò fún wa kó kẹ́ni kò kó ìgbéraga sí wọn lẹ́nìí wọn ò sì ní lé lọ́nà tí ọlọ́wọ́n bá ò fẹ́ wọ́n wà lọ́nà tọ́lọ́wọ́n bá àlejò ọlá lọ́nà tọ́lọ́wọ́n bá àlejò ọlá fẹ́ bákan náà báwa abdullahi bin Mas'ud nínú àwọn nǹkan tí wọ́n gbé ṣe nínú ìgbésí ayé wa òun ni wípé wọ́n jẹ́ kánú ẹni tó ṣe kọ́kọ́kọ́ ṣe gọ́ọ̀nà ní ilẹ̀ kúfà ní àsìkò àbáwa àbáwa Umar bin Khattab lẹ́gbàá tá a lẹ́bi jáde láyé nìyẹn àwọn ni wọ́n mójútó ìlú kúfà nígbà náà kódà láwọn àsìkò kan. wọ́n tún jẹ́ ẹni tá a lè pè ní alábòjútó gbogbo tí ń lásìkò gbà náà ẹ̀rí ẹ̀wò kan àwọn wọ̀nyí tá yìí àwọn ọ̀sẹ̀sẹ̀ tó fún jẹ gọ́vnọ̀ lọ́wọ́ asásínéètì kó lè jẹ́ pààrọ̀ ni wọlé náà tí wọn náà ń yin pọ́lítíìsì tó wá jẹ́ pé ọ̀rẹ́ tí náà nìyẹn ìpètọ́ ọ̀bá sáyè pa ẹnìkan ò lè dépò bọ́ ọ̀bá sáyè pa ọmọlúwàbí ẹnìkan jẹ́ kò lè jẹ́ tiẹ̀ bọ́ ọ̀bá sáyè sẹ́bọ́ ò lè dépò kálà ẹni ọlọ́run bá ní yóò dépò náà ni ó dépò kó o sẹ́bọ̀ jù bẹ́ẹ̀ lọ kó o tún pààyàn jù bẹ́ẹ̀ lọ kó o tún pàtẹ̀yàn jẹ́ jù bẹ́ẹ̀ lọ kọ́lọ̀ bá lò ní jẹ́ ipò onídé ipò náà láyé pé èdè bẹ̀ òní débẹ̀. sẹ́fẹ́ nàìjíríà yìí náà la wà àbí nàìjíríà yìí náà ká wà ní oríṣiríṣi náà ti tó wa létí àǹfà ti kéré mọ̀yà oríṣiríṣi náà ti tójú wa láwọn ọdún kan sẹ́yìn ṣé wọ́n ti tilẹ̀ ti dìbò gan wọ́n ti dìbò yan gómìnà kan tó ṣe yí pé kẹ́sì gbọ́pà àfẹ́lé e lọ́wọ́ tabarati èyí tí wọ́n fi fi gómìnà tó wà ń bẹ̀ tó náà fẹ́ kópa lẹ́nìtì tí wọ́n fi fi wọn síbẹ̀ ọ̀tọ́mátíkálì nígbà yẹn tẹ̀gbọ́ ọ̀tọ́mátìkì lòún bá débẹ̀ ìyẹn ní covid state. ṣèbí gómìnà tí wọ́n yàn gbà náà tí wọ́n ti gbòyàn jẹ̀mọ́ tẹ̀bí wọ́n ti gbòyàn wọ́n sì ló wọlé wọ́n kéde ẹ̀kọ́ wọlé jẹ̀mọ́ sọ́wájú òkú lórí àjọ sọ́pàṣẹ. ṣèbí lọ sí gómìnà lọ́nà ọ̀run mẹ́rin. àbí ẹ̀kọ́ ni tí ìhun náà lọ wá ń léka tí ìhun lọ ń kọ àwọn èèyàn tó ń kọ tí ìrùlọ́ ń bàtà àwọn èèyàn torí pé ọbẹ̀ di gómìnà lásán torí pé ọbẹ̀ ṣe ọbẹ̀ di ipò kan láyé ọbẹ̀ di ipò mú láyé ọwọ́ àrí pé tí wọ́n bá sá ìbátẹ nìkan jẹ́ òní débẹ̀ àníṣe kó o tún ṣe nǹkan mí tó tún jẹ bọ́ lọ tọ́lọ̀ wọn kádàrà kó o di gómìnà láyé òní débẹ̀ o torí ìdílé ìwọ́tọ̀ jẹ́ mùsùlùmí pẹ́tòrí pé ọbẹ̀ ṣe òṣèlú kọ́ọ̀rùn lọ́wọ́ àbàjẹ́ òṣàfẹ́ mú nìyẹn àwọn àṣẹ náà ti jẹ gómìnà lánàá ìròyìn wọn là ń gbọ́ yìí wọ́n jẹ́ nire wọ́n jẹ́ olùbẹ̀rù ọlọ́run wọ́n fi owó wọ́n owó wọ́n owó owó òlù jẹkújẹ ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ ti ń jẹ́ ọ̀rẹ́ tí sàn ọ̀pọ̀lọpọ̀ náà ní àná pẹ́ká náà dé bẹ́ẹ̀ ẹ̀rí pàtàkì ìgbà tí wọ́n ti ń sọ gan kò kéré ó ti pẹ́ wọ́n ti fún bàbá tí wọ́n primary school wọ́n ti ń sọ̀rọ̀ yìí àwọn tí ó kù báyìí gan táwa ti sọ̀rọ̀ primary school wa náà níbi bóyá kátó ìgbé bóyá ẹ̀lẹ́ báwa náà ti kéré wáyé ẹ̀lẹ́ ni àtìgbà wọn ti ń sọ nàìjíríà agolo agolo kékeré kù àwọn náà náà jẹ tòun gbàtà yẹn ń sọ eléyìí ní eighty kí ni owó náà kù wọn ẹ láti kà yẹn sísè ọ̀rọ̀ tá à ń sọ yìí ọ̀rọ̀ tó ti lé ní thirty years bẹ́ẹ̀ ni tá à ń sọ yìí pẹ́ẹ́lẹ̀ nǹkan tó bá pa golo rọ́ọ̀bù jama sẹ́yìn náà lọ́pọ̀lọpọ̀ náà wá ń tù gbogbo àti náà tó ń lé káfí àwọn ẹni rè ṣáájú ọ̀yìn káfí wọn kẹ́kọ̀ọ́ ká lò wọn gẹ́gẹ́ bí mọ́dẹ̀ eléyìí tá a ti síwájú táwa náà máa fọ́lò táwa náà máa tẹ̀lé kíni ìlànà wọn. ọ̀kan na àwọn sọ́ọ́bà níbi ọlọ́ba ayọ́lẹ́ tí wọ́n gba ìgbà wọ́ọ̀rọ̀ kan nípa bá abdullahi bin musaid wọn náà bá abdullahi bin musaid nínú n'inu ìkọ kàtà tí wọ́n ní nínú ìjẹ́ ẹni tó fẹ́ kọ kàtà tọ́nà wọn da ẹran wọn a máa bá ọkùnrin ọkùnrin bàbá àbí wọ́n wá ń ta ẹran lọ́jọ́ kan ànábi wá pàdé rẹ̀ lójú ọ̀nà àtàwọn àbákù lásìkò bá náà ebi ń pa àwọn àbáwọ̀ àbákù àtànábi jọ́nà sallallahu alaihi wasallam tó wá rí ti ta màlúbọ̀ wọ́n wá béèrè lọ́wọ́ yìí pé ǹjẹ́ àwọn ọmọ tó ń ta màlúbọ̀ ǹjẹ́ oníwàrà lọ́dọ̀ tó lè bù wá jàmá àbáwọ̀ àtẹ̀ká ìbúni mọ̀síwọ́n ní à wọ́n kó tì mí ni o èmi kí mo ní o abẹ́rẹ́ nǹkan wọ́n kó tì mí ni èmi kí mo ní mi ò ní àṣẹ kankan lórí ẹ̀ e. <laughs> subhanallah àìmọye oh. owó òlu táwọn kan ti fi ṣe bẹ́ẹ̀ dé ẹ̀rí nǹkan owó òlu owó gbogbo òlu wọn wá ní ṣe bẹ́ẹ̀ dé oníbi wọ́n ti náwó níwọ̀n níbi tó yẹ pé owó pílẹ̀nì lásán. ó tó ẹlòmíì tíyà ti ń jẹ́ ó tó máa fi gbọ́ bùkátà gbogbo nítorí àwọn ìlú parí ẹ̀kọ́ láyé ó tó àbíká tó wá sọ owó tẹ́lì tí wọ́n gbà káyẹ̀ tó wá sọ àwọn aṣọ tí wọ́n lò káyẹ̀ tó wá sọ àwọn tíkọ́tí tí wọ́n mú mẹ́ káàbọ̀ tó wá o rẹ o gbogbo àwọn èèyàn níbi ìbí ra aṣọ fún gẹ̀ẹ́fẹ́ níbi ra mọ́tò fún gẹ̀ẹ́fẹ́ níbi ra lé fún gẹ̀ẹ́fẹ́ subhanallah subhanallah àwọn ẹni rẹ̀ ṣáájú rẹ̀ o wàrà lásán tí ó tí ó tí ó tí ó rárá fà á lábẹ́ màálù tí ó fún yàn mu òun ní júwe ìpè tọ̀ gbọ́dọ̀lì òun òun wọ́n ní kó wọ́n bá wọn dà á ni òun ọ̀lẹ́tọ̀ kankan bẹ̀ subhanallah. àwọn ẹ̀kọ́ lélẹ́yìn táàrí mú lára àwọn ẹni rè ṣáájú pàtó wá sọ eléyìí káwá tó lè máa inú èèyàn tọ́lọ̀ ń sẹ́ sọ fún wípé ọ̀dà inú àwọn gọ́ńdà yìí tá a lè rí èyí tó kéré la èyí tó kéré ti ọmọ ọdún kan àbí ìdí òdè títò bẹ́ẹ̀ ni nù ti ní torí wọ́n àwọn olùbí ìdákàtẹ́ ẹ̀ríkà anabi wa anabi wa mu anabi wa dè mọ́lẹ̀ anabi wa fọwọ́ ra la anabi fọwọ́ ra gbogbo báyà rẹ̀ níbi tí ọ̀yàn ti máa jáde o anabi fọwọ́ ra anabi wa sàdúrà sí sallallahu alayhi wa sallam báyà ti sàdúrà sí bẹ́ẹ̀ lọ́yàn ti dé lára màlúù náà sallallahu alayhi wa sallam àfa abakiri wa wa mu bíi igbá kan ẹ̀rí anabi wa abakiri wa mu wa. wọ́n ní igbá yẹn bí kákó ya bí abí òkúta báyìí ni tọ́ra jinú ẹ̀rí wọ́n níbẹ̀ la ànábi wa ara wa fún wàrà sí ànábi wa fún wàrà náà fún wàrà náà tó pọ̀ ẹ̀rí báyìí níbi fún wàrà náà tó pàtó àbá bá kiri tó mu Abdullahi fún mi ni òun tó wọ̀ fẹ́ fún wọn wàrà gan òun náà ebi gbà náà òun atọ́lọ̀ bá nẹ́bi pé eré anẹ́bi ẹ̀rí òun lọ́ọ́ bá nẹ́bi pé eré anẹ́bi dákun etí àdúrà tó ṣe tọ́lọ̀ fi se wà màálù yìí báyìí ó ti kọ́hún anẹ́bi ni ọmọdé ni ọ́ òun sì gbogbo ẹ̀ náà gbogbo ẹ̀ náà lọ́ọ́ mọ̀ wọ́n fi mọ̀ ọ́ Abdullahi láwọn kọ́ súrà mẹ́ẹ̀ẹ́ àwọn gba lẹ́nu ànẹ́bì báyìí kò sẹ́ kẹ̀kẹ́ ànẹ́bì ń kọ́ àwọn báyìí àwọn súrà wọ̀nyí owó ò rí nínú ẹnì ká lórílẹ̀ tó lè bá wọn fi ẹsẹ̀ wọn sẹ̀ lórí súrà náà abẹ́rẹ́ tẹnu kọ́ o ti bá àríkọ́ o a rí eléyìí náà nínú ọ̀rọ̀ táwọn ẹbí sallallahu alaihi wasallam tóun náà sọ nípa àbáwá Abdullahi ibn Mas'ud nípa ká mọ̀ nípa Al-Qur'an àti fúnfẹ̀dọ̀ Al-Qur'an àti púpọ̀ àbọ̀ nínú àwọn tó wà wà ẹlẹ́ẹ̀kejì allahumma arina alhaqa haqqan warzuqna ittiba'a wa arina albatila batila warzuqna ijtinaba. والحمد لله الذي بنعمته تتم الصالحات والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه وعلى جميع الأنبياء والمرسلين ونار أجمعين وبعد فيا عباد الله فاعلموا أن الصحابة رضوان الله عليهم أجمعين أعلم الناس كان النبي صلى الله عليه وسلم فقد واجهوا ألواء من الألم والقرب وقد حقق الله على أيديهم التنفيذ الملموس مع قلتهم مع قلتهم عددا ولكن إيمانهم قوي وعن القاسم بن عبد الرحمن عن أبيه قال قال عبد الله بن مسعود لقد رأيت من سادسة ستة وما على وجه الأرض مسلم غيرنا أخرجه الحاكم وعن عبد الله بن يزيد قال أتينا وزيبة فقلنا له حدثنا بأقرب الناس لرسول الله صلى الله عليه وسلم أبيا وسمتا ودلا نستمع منه قال كان أقرب الناس لرسول الله صلى الله عليه وسلم أبيا وسمتا ودلا عبد الله بن مسعود حتى يتوارى أن في بيتي ولقد علم الماخوذون من أصحاب محمد صلى الله عليه وسلم أن ابن أم أب من أقرب إلى الله الزلفى والسلام كان رسول الله صلى الله عليه وسلم لا يزال يسمر عند أبي بكر ليلة كذلك بأمر من أمر المسلمين وإنه سمر عنده ذات ليلة وأنا معه فخرج رسول الله صلى الله عليه وسلم يستمع قراءته فلما كدنا نعرفه قال رسول الله صلى الله عليه وسلم من سره أن يقرأ القرآن رطبا كما أنزل فليقرأه على قراءة ابن أم عبد أخرجه الإمام آمر ọpẹ́ fún ọba wo ọba tó ṣe pé gbogbo àwọn tó dáa gbogbo àwọn nǹkan dáadáa láyé pẹ̀lú ìdẹ̀ra rẹ̀ náà ni gbogbo àwọn nǹkan wọ̀nyí máa fi pé ìkẹ́ Ọlọ́run ìkẹ́ Ọlọ́run kọ́má bá anabi sallallahu alayhi wa sallam kí kan náà kọ́má pẹ̀lú anabi kọ́má bá wọn sọ abá rẹ̀ kọ́má bá gbogbo tó wà bí dáadáa tẹ̀lé lànà anabi tóbi díjọ́ gbẹ̀dẹ̀ àlìkìyàmù ẹ̀yẹ rúsìn ọlọ́run ẹ lọ́ọ́ máa ń sẹ́ àwọn sọ abá tá à ń sọ yìí kọ́lọ́ kọ́má sábà wáyé nínú wọn lápapọ̀ àwọn náà lẹni tí ó tún ní ìmọ̀ jù ẹ̀rì tabali jù yẹn ni ju gbogbo ẹnikẹ́ni tá a lè tọ́ka sí kó ní mà lọ lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam nígbà tá anabi ti kú láyé kò sẹ́lómi tá a lè tọ́ka sí tá a lè fẹ́ pé onímọ̀ lẹ́nu yìí tó wà lè ju àwọn sọ̀hábà nẹ́bì lọ. bẹ́ẹ̀ sì ni àwọn tá a sọ yìí wọ́n bá pàdé wọ́n fara pé àwọn oníranran nínú àwọn ìnira àwọn oníranran nínú àwọn àdàmú àwọn oníranran nínú àwọn wàhálà tòun ti bẹ́ẹ̀ náà ẹ̀rí láti ọwọ́ wọn gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ àṣeyọrí táàrin tọ́ka sí mùsùlùmí yìí náà látọwọ́ wọn náà lọ́lọ́ ti ní kó ṣẹlẹ̀ àwọn ọlọ́wọ́ bá àlekè ọlá lò lórí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣeyọrí eléyìí táàrin wọ̀nyí tòun ti bó ń ka àwọn ti kéré ńgbà náà ṣùgbọ́n wọ́n kà kéré ló ń kà ní o ìgbàgbọ́ wọn ti ń bẹ lára wọn ìgbàgbọ́ náà fìdí múlẹ̀ ìgbàgbọ́ náà lágbára dáadáa kọjọ irú ìgbàgbọ́ tiẹ̀ tí wọ́n ń gbé kálẹ̀ nì kọjọ irú gbàgbọ́ tiẹ̀ eléyìí tó ṣe yí pé owó aláǹtakùn ni tó ṣe yí pé tọ́ba mọ ọdún ọba ìdísínà yọ̀bọ̀ rẹ̀ ìgbàgbọ́ ti ń bẹ lára ẹlòmíì nìyẹn ẹ̀rí nígbà tí bá ń dùn àbí nígbà tí bá ń rí nǹkan tó ṣe déédéé fẹ́ nú ẹ̀ gbàwọn lẹ́yìn máa rí bí mùsùlùmí tí ọba ti ṣe déédéé fẹ́ nú rẹ̀ mẹ́yìn ẹ̀rí ní sinai ló yí padà yìí ẹlẹ́mìí sì nígbà tó bá jẹ́ tí nira bá mú un gbàùn lẹ́yìn gẹ́gẹ́ bí olùgbọ́ lọ́wọ́ bá gbọ́ ẹ̀jẹ̀ àrọ́ dẹ̀ táwa ti dẹ̀ nísìn nísìn ni ẹ̀rì tí ó gbàgbé pé kàkà tiẹ̀ ń jẹ́sìn yìí bákan náà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́nìí ìdí ń jẹ máa ojúlówó ẹ̀sìn gan ọ̀pọ̀lọpọ̀ máa ìdí òjẹ́ kẹ́sìn ìdí òjẹ́ kí ìdí ń jẹ́ ìgbàgbọ́ ẹlòmíì kó nìyẹn ntẹ́lómi gbọ́yé nípa pé báyà ibi tá a ti máa lọ gbọ́rọ̀ ọlọ́run kọ́dà irú túbà báyìí náà lóòótọ́ nu túbà á gbàdúrà fúnra wa náà ṣùgbọ́n tẹ́lómi gbọ́yé bẹ̀ ni pé àdúrà náà nìkan ni ọ̀hàn ìdí wọn ń sọ nú ọ̀rọ̀ òun náà ó gbọ́dọ̀ máa gbọ́ ó gbọ́dọ̀ ya ẹ̀mí rẹ̀ lẹ̀ òun ló ń jẹ tó yẹ kó fẹ́ mi ó gbọ́dọ̀ máa gbọ́dọ̀ àti máa mú un lò òun gan ni òun ló wúlò ju ọ̀pọ̀lọpọ̀ àdúrà tó ló ń ṣe lọ torí pé àdúrà tó ń ṣe ó lè mẹ́gbà nítorí fẹ́ lè mẹ́tì ọ lọ́wọ́ torí pé kí ni ọ̀ọ́mọ bí wọ́n ti ń ṣàdúrà níbi kọ́ wá tẹ́tí sí ọ̀rọ̀ náà ń gbígbọ́ útúbà gbígbọ́ wá sí gbígbọ́ láwọn àyè tó wá ti ń ṣe é náà tó jẹ ó ṣe pàtàkì ìyẹn ni tí ń jẹ́ ìgbàgbọ́ yìí tí ó fi fìdí múlẹ̀ jẹ̀mọ́ wọn lọ́rọ̀ ìwádìí ọ̀rọ̀ bàbá àwọn làwọn ti gbà wá o pé àbáwá ti lẹ́bùn ní mọ̀sọ̀rẹ́ wọ́n sọ ń jọ́kẹ́ yìí pé èmi ní ẹni ìkẹfà èmi ní ẹni ìkẹfà nínú àwọn mẹ́fà tó wà lórílẹ̀ nígbà náà tó jẹ́ mùsùlùmí tó yẹ pé àlè rẹ nìkan tó yàtọ̀ sí àwa mẹ́fà yìí tó jẹ́ mùsùlùmí lórílẹ̀ nígbà náà abẹ́rẹ́ eléyìí ti di ọ̀rọ̀ tá a sọ lẹ́ẹ̀kan ń fìdí ẹ̀ múlẹ̀ ṣùgbọ́n tá a fẹ́ lò mẹ́rin wípé ẹ wo àwọn tá a sọ yìí àwọn mẹ́fà péré nígbà náà ẹ wá wo tí wọ́n gbé ṣe àwọn mẹ́fà ẹ̀rí látara káti ẹ̀gbẹ́ látòrí àbẹ́bí nìkan já ẹnìkan ṣoṣo iṣẹ́ ẹnìkan ṣoṣo òun ní máa bí fàwa lọ́kàn balẹ̀ tọ́lọ́ bá ti ní kó lòdù ọmọ ìjáde lẹ́nu tiwa bá a bá rẹ̀ yàn jòkó tì wá bọ́ bá gbọ́ bàbí ìwà nímà anabi náà gba ẹwọ sẹlẹ wọn ni káyọ sọ ni ẹsì wo ntọ́nà ń lò ní sábà bí látọwọ́ anabi sallallahu alaihi wasallam ẹwọ ntọ́dì. látara eléyìí nígbà náà wọ́n jẹ́ mẹ́fà ẹ wá wo orú ìgbà tí wọ́n gbèsè lórílẹ̀. ṣébí látara mẹ́fà àwọn náà wọ́n ti padà sí jíra sí ilẹ̀ Ethiopia. látara mẹ́fà àwọn náà ti lọ sí tọ́yì. látara mẹ́fà àwọn náà ti padà lọ sí ìlú ẹ wá wo tó bí lẹ́nu tí wọ́n yìí ká mùsùlùmí lórí ẹ̀rọ yìí ó tó bẹ́ẹ̀. spread ní european country sọ ni america sọ ni àbí africa wà yìí wọ́n wá ń ṣe ọ̀hún ṣe yọ̀bọ̀yọ̀bọ̀ nígbà tí ò yí ọ mọ àwọn tí wọ́n ṣe nípìnlẹ̀ yìí ẹ wo wọn gbà náà àlọ́ lóhùn àlẹ́rẹ́ ní keje tó jẹ́ mùsùlùmí lórílẹ̀ ńgbà náà ìyẹn àbá abdullahi bó ni kọ́nà nǹkan mọ́sàbà ayé lójú wọn. nínú àwọn ọ̀rọ̀ wa míì àbá wa wọ́n níjọ́ kan àwọn lọ àwọn lọ lè bá abawa Hudayba abawa abdullahi bó ni Yazid wọn abawa Hudayba àwọn níbi ọ̀nà àmà níbi ká jọ̀yàn níbi ká tọ́ni níka ká ṣe dáadáa tá a lọ tẹ́tí sọ̀rọ̀ rẹ̀ ẹ̀rí tá a lè lọ lè bá tá a lọ tẹ́tí sí ọ̀rọ̀ rẹ̀ tó yẹ pé à nílò ọba ẹlòmíì mọ́ta bá ti sọ̀rọ̀ rẹ̀ lórílẹ̀ ẹ̀rí bàbá wa abdullahi bin yasi ó ní sábà òfin bá sọ fún ìjọba ní wípé ẹni tẹ́ ẹ lè lọ lè bá lórí tẹ́ ẹ béèrè yìí òun náà ní kẹ́ ẹ lọ bá bá abdullahi bin yasi àmọ́ Abdullahi ibn Mas'ud òun lẹni tóun lè tọ́ka sí fún yín tí n tà ń sọ yìí n tẹ́ ń wá ìfẹ́ lọ́dọ̀ rẹ̀ wọ́n tó bá jáde nínú ilé títí tẹ̀ fi lérí má ẹ̀ lérí yàtọ̀ rẹ̀ pẹ̀lú sẹ́sí ànẹ́bì látara kẹtẹ béèrè níbi ọ̀nà àmà ni níbi kátọ́ni níka ni níbi àwọn kódà wọ́n ní gbogbo àwọn tí wọ́n máa nǹkan sọ sórí gbogbo àwọn tí wọ́n máa nǹkan há pátá inú àwọn sọ̀hábà nẹ́bì àwọn náà jẹ́rìí pé àfa àwọn abdullahi bin Mas'ud òun lẹ́ni táwọn arí tó súnmọ́ nẹ́bì sallallahu alaihi wasallam níbi nǹkan tá a wí kódà ó tún lọ́dọ̀ ọlọ́run náà òun lẹ́ni tó fi ń súnmọ́ lọ́wọ́ wájú abẹ́rẹ́ nìkan òun lẹ́ni tó fi ń segẹ́ni tó fi ń ẹni tẹ́ ẹ lọ́lọ́lọ́ rẹ̀ bá nígbà tó wà láyé tó lè bẹ́ lọ́wọ́ lórí ẹ̀ sáàrọ̀ yóò ti wa, tí wọ́n gba àdìsí kẹ̀kẹ́ wá inú ọ̀rọ̀ táwa Umar tí wọ́n sọ láti fi jẹ́rìí ọ̀rọ̀ wa Abdullahi bin wọ́n lè jí sí ọlọ́run wọ́n bá di lóru ń wa wọ́n jọ máa ń sọ̀rọ̀ lóru. sẹ́rí wọ́n a máa sọ̀rọ̀ lóru wọ́n máa se lóru kódà nínú àwọn ọ̀rọ̀ míì tó jẹ máa lámàrí ọ̀rọ̀ mùsùlùmí bó làwọn fẹ́ gbé gbà àwọn àwọn lára nínú àwọn mùsùlùmí bó láti rí ọ̀nà àbáyọ fún wọn títẹ́ kó fi bá wọn àwọn olóníjìnà lọ́wọ́ àwọn olóníjìká tún ṣe àwọn nǹkan fún tí ìgbáyé gbádùn tí mítìnì òru mítìnì òru tí tẹ̀ ń ṣe ṣe lórí eléyìí ni mítìnì òru tẹ̀yìn ń ṣe ẹ̀yìn tẹ̀yìn náà tẹ̀ wà nípò kan lénìí gbogbo kò tó wù kó lè wà ẹ̀yìn náà ń ṣe mítìnì lóru lóòótọ́ ṣùgbọ́n arú mítìnì òru tẹ̀ ń ṣe lórí kíni ṣe lórí tí ó jẹ́ ìwúlò tàwọn èèyàn ní àbí tí jẹ́ ìwúlò tara yín tó kálukú náà ká máa bira wọn léèrè o tá a bá kọ́ ṣe àwọn ẹni rè ṣáájú báwọn ti ń ṣe nìyẹn o nígbà wọn bá ti lo gbogbo ọ̀sán láti lè fi ṣe àwọn iṣẹ́ ojúṣe tó yẹ kí wọ́n ṣe kéde pé wọ́n bọ̀ sán sùn o wọ́n bọ̀ sán ṣe iṣẹ́ ojúṣe tó yẹ kí wọ́n ṣe tọ́ba tó wá di lóru wọ́n tó wá jòkólẹ̀ wọ́n tó mọ̀ wá ronú lórí wípé kí tó ní àwọn olówó tó ní di ìrànlọ́wọ́ àwọn àwọn ni wọ́n tó ń jẹ́ wọ́n ń jẹ́ nira lábẹ́ ìṣàkóso tó yẹ báwa ni wọ́n máa pariwo báwa la jẹ́ olùṣàkóso ẹ̀ ẹ wò nǹkan àwọn ẹ̀kọ́ tó yẹ ká kọ́ ni kéde káàkiri máa gbọ́ tán àwọn ẹni àwọn ẹni ìṣáájú lásán àwọn ń ronú lórí pé kí làwọn èèyàn ní bùkátà sí o kí làwọn èèyàn máa sọ nípa pé ńgbà tẹ́ni báyìí ti wà lórí gọ́vnà nígbà tẹ́ni báyìí ti wà lórí pírẹ́sidẹ́ǹtì àdúgbàtẹ́ni báyìí fi ń jẹ́ sẹ́nẹ̀tì dísírìtì báyìí àdúgbàtẹ́ni yìí fi ń jẹ́ chairman local government báyìí kí ni wọ́n fẹ́ máa sọ nípa mi ní táìmù yẹn gbogbo àwọn tí wọ́n bá tí wọ́n kú bẹ́ẹ̀ pé abẹ́ àkóso mi ni wọ́n wà kí ni wọ́n mà ní bùkátà sí i nígbà wọn bá ti pọ̀ tán ṣe gbogbo àwọn iṣẹ́ tó bá tún wá dòru eléyìí ó tún wá ẹran wọ́n wá níbẹ̀ ni Ànábì sallallahu alaihi wasallam yìí máa ṣe ṣe lóru lọ́dọ̀ àbáwọ̀ àbátò lóru tọ́ka wọn là nẹ́bi tí wọ́n wà pẹ̀lú àbáwọ̀ àbátò ìjọ náà ànẹ́bi lọ́wọ́ àlọ́dọ̀ àbáwọ̀ àbátò ìjọ náà ànẹ́bi wá ń jáde bọ̀ ànẹ́bi wá ń tẹ́ títí kíka kùránì ẹ̀ nìkan jọ náà ṣùgbọ́n gbà tó kù díẹ̀ ká ànẹ́bi ọ̀dọ́dọ̀ wa káwa máa ẹni tí ànẹ́bi ń tẹ́ títí kíka kùránì rẹ̀ ànábì wa sọ fún wa yìí pé ẹni tí inú rẹ̀ ọba dùn sí i ẹni tí ó bá nífẹ̀ẹ́ tó gbé kó ṣe é kóun fẹ́ máa ka alukur'an gẹ́gẹ́ bọ́lọ̀ sọ̀ kalẹ̀ gangan ẹ wà ànábì mi ti gbọ́dọ̀ kalẹ̀ gbogbo ẹni tó wá fẹ́ máa ka alukur'an bọ́lọ̀ ti sọ̀ kalẹ̀ kọ́ya máa lọ lè kà á ní kíkà tí àfa wa Abdullahi bin Mas'ud nìkan ẹ wà ànábì ànábì nìkan lọ táwọn wọ̀nyí wà lẹ́nu kọ́ wá sọ ìsọkúsọ nípa wọn àwọn ẹni rè ṣáájú lélẹ́yìn ǹjẹ́ wọn náà ọmọ akéwú táàbà rẹ lè jẹ́rìí ẹ̀rí pé tẹ bá fẹ́ mọ̀ nípa tírà kan àbí tẹ bá fẹ́ mọ̀ nípa àmọ̀ kan ọ̀dà mi lójú wípé lágbájá ẹ lè kọ́ lọ́dọ̀ rẹ̀ tó yẹjú ẹ̀kọ́ náà ọmọ ìwọ ọmọ ṣé níjà rẹ lè fọwọ́ sọ̀yà yìí pé ọ̀hàn tí ẹ bá fẹ́ mọ̀ nípa sọ́bjẹ́tì báyìí o lágbájá lè kọ́ yìí tó yẹn jù ọmọ akẹ́kọ̀ọ́ mi lè lọ yẹn jù mẹ́mọ́ níbi gbogbo àwọn òbí náà ṣé bóríjó wọn wá bá wọn mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí òrìjó ni wọ́n wá bá wọn mọ́ àwọn lẹ́tọ́rọ̀ àwọn àkànní wọ́n jòkó lẹ́yìn àwọn ẹlẹ́bẹ̀rẹ̀ lọ́wọ́ wọn àwọn rí oríṣiríṣi lápùbá ẹ̀rí wọ́n ra àwọn ọmọ mi báyìí pé bóòlù léyìí ṣe bóòlù léyìí ṣe wọlé bóòlù ṣe wọ yunifásitì gan ẹ máa ah, wọ pé ẹdúná tí wọ́n bọ́ǹdù ẹ̀wọ́ bíi ni àbí bóòlù kò yé wa torí pé ẹ máa wo bóòlù bá kọ nǹkan kalẹ̀ bóòlù bá kọ òyìnbó gan ẹ máa wọ pé àhá ah, ah. ṣé primary two lọ wà ní àbí bò ó àbọ̀ rẹ̀ pé kọ́mẹ́ntà sọ bẹ́ẹ̀ sẹ́ńdì ni. kódà kọ́mẹ́ntàsì gan omi ò bẹ́ẹ̀ ní ìjòkó ṣe kọ́mẹ́ntàsì kó pàṣẹ ọmọ tó wọ yunifásitì ìtumọ̀ rẹ̀ ni wípé níta tó rí mú bí ni wípé àwọn wọ́n ti wàhálà fún nǹkan náà ìmọ̀ yẹn sì ń fẹ́ lára wọn lóòótọ́ wọ́n sojú kòkòrò mà ọlọ́run wá fi mọ̀ wọ́n eléyìí lẹ́yìn káwọn náà sojú kòkòrò àwọn wo a kí ọmọ ni o àti fẹnu yẹyẹ àmọ́ kí ẹ ṣe sàdúkẹ́tì lọ kó pàtàkì ju ìmọ̀ lọ́lọ́dọ̀ wa tá a fẹ́ kámẹ́rin yẹn ya àwọn ẹni àbáàrẹ ẹni lè ṣáájú kódà omi ò ní sàdúkẹ́tì dìgírì pòfẹ́sọ̀ wà akẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹ̀ yóò wá yóò wá ní bẹ láyé náà tí kan Libya ó wá mi ní kan ó yìí ó ní àbọ̀ ọ̀rọ̀ jámíà ó ní tukọ̀ gbogbo àwọn pòfẹ́sọ̀ àwọn ní jámíà ọ̀dọ̀ àwọn yunifásitì lọ́dọ̀ àwọn ọ̀dọ̀ ti máa lọ kéwù. àwọn oṣù lọ ni ó sojú kòkòrò mà àbọ̀ òní pàdé kẹ́kẹ́ títà lọ nìyẹn náà torí eléyìí lọ lọ yunifásitì mọ́ lọ́rùn rárá o kọ́ là o ń sọ ni wípé níbi náà ń wá ká jẹ́ kí tó ju yẹn páálí lásán lẹ́lòmíì ní ìmọ̀ tí ń bẹ lára rẹ̀ ó kéré jọjọ tí páálí ti ń bẹ lọ́wọ́ ẹ̀ nínú àwọn ẹ̀kọ́ nílé yìí tá a lè rí mú nínú àwọn ẹni rè ṣáájú pẹ̀lú ìrọ̀dá ọlọ́run ọlọ́ba tó bà wá láàyè nínú àwọn àdáà nínú àwọn ẹ̀kọ́ nínú àwọn ọ̀rọ̀ olówó iyebíye sábà àtẹlẹ àbẹnú mọsọrẹ tí wọn sọ táwọn ọmọ akẹ́kọ̀ọ́ tí gbogbo mùsùlùmí lágbàáyé tààlẹ lẹkọọ kọmbẹ inṣàlá àbọ̀tẹ́sàlà ilé ìfúnra wa nínú ojúbà tí ń bọ̀ allahumma ayisali islam wal muslimin ودمر الشرك والمشركين اللهم آت أنفسنا تقواها اللهم آت أنفسنا تقواها برابتك يا أرحم الراحمين اللهم آت ملكنا في هذا البلد إلى الإيمان اللهم انصره على تنزيل لما يكون تقدم لهذا البلد ومجاوره برامتك يا ارحم الراحمين اللهم انصرنا ولا تنصر علينا اللهم انصرنا ولا تنصر علينا وافتح لنا ابواب رحمتك وافتح لنا ابواب رحمتك اللهم اغفر لاموات المسلمين في مشارق الحق ومغاربها اللهم انصرنا ولا تنصر علينا اللهم انصرنا ولا تنصر علينا برحمتك يا ارحم الراحمين برحمتك يا ارحم الراحمين وصلى الله على سيدنا محمد وعلى اله وصحبه وسلم السلام عليكم ورحمه الله